ajá kì í dédé gbólẹ́kùlé bàbá tèmi èèwọ̀ ọ̀ṣà ó ní mo rí òòrè ọjọ́ ní rárẹ̀wà kó má kì í bẹ́ẹ̀ ni ọjọ́ ní rárẹ̀wà ọjọ́ ní lè ṣe kó má lè paná lẹ́kùn kẹ́ni. a pretty girl ọmọ tó ṣan ọmọ tó lè tó lè. eyín mélòó kú lọ́mọ yóò ní yọ jẹ́nbà òdélé bàbá rẹ̀ ilé rẹ̀ òrékelẹ̀ wà ọmọ yẹn yọ jẹ́nbà ọmọ lọ òrékelẹ̀ wà ọmọ dára ó dẹjọ́ àwòkọ́ wà ṣe. same girl òrékelẹ́wà ọmọ dára ó dẹjọ́ àwòkan wa she's my lady. aláyé mi ẹni ọba ìfẹ́ bàbá. yoríyorí ni yóò máa ṣerú wọn. ìfẹ́ ò máa gbàgbọ́. ọ̀rọ̀ ìfẹ́ wa dòkò tó lọ wẹ́líwẹ́lí ó di bọ́lá òyà. ọ̀rọ̀ ilẹ̀ yìí níbo ló máa ń já sí náà. níbo ló máa já sí náà. agbáta olódó àlá. báwo ni o. àdúgbò ló ń gbé ni. ǹ mú wá ṣe nǹkan lórí àdúgbò yẹn. ẹ ti mọ̀ ẹ́ jù báyìí lọ you understand ọmọ òkú àmà kọjú sí èmi náà dẹ̀ fẹ́ ṣe létí pé àwọn kan kàkà bọ̀ sí ẹ̀rẹ́ kan nínú ilé. cutie. I surely cutie. Ẹ̀mí ló mọ̀ pé. Three times. Kí ló dé tó ya káàdì tọ̀túnba fún ẹ ní ṣojú ọ̀túnba? Òyìn kan tó ti wà important mo fẹ́ sọ. Ọ̀túnba of all people. Kí mo fẹ́ fi káàdì ṣe? No tell me why tí mo fi ní ya káàdì máa yìn? Kí ló fẹ́ fún mi? Kí ló fẹ́ offer mi? Ṣé ó lè bọ̀ mi ni? Ah, èmi yá o as a matter of fact ojú ẹ̀gbọ́n báyìí ni mo ṣe yá kó lè mọ̀ pé mo yá. come on it's not that deep you gotta be diplomatic that's what life is about kò sí nǹkan tó take care pé kò gba káàdì yẹn kò dẹ̀ skills ààrẹ even tó bá wà ní need ẹ̀ mọ́ tó bá tẹ̀ ní wà ní pè mọ́ you don't have to be rude that's rudeness èèyàn fún ẹ ní complimentary card ẹ ó dẹ̀ yá aṣojú ẹ come on. that might be rude to some extent but at the same time I am surely guilty mi ń ṣe lomi that's my lifestyle mo ní láti jẹ́ kó mọ̀ pé that's how I do my things. ó wà lẹ̀ bí iyẹ̀pẹ̀ ah beauty náà ni ó wá ń gún yàn ni. <laughs> ẹ ṣe àwọn ènìyàn. ẹ ṣáà ní sọ̀rọ̀. mo ti gbọ́ jẹ́ ká sọ̀rọ̀ mi ìjọ lọ. ah ẹ̀rọ kò sọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ jọrọ̀ tún máa lọ. jẹ́ ká sọ̀rọ̀ mi next chapter. èmi máa gbọ́ mi ò lè ṣe fún ẹ àjọ wà ní ó mọ̀ pé àjọ wà ní mi lè rọ́nà báyìí kí n sọ pé kò gbàgbó náà ṣọ́rọ̀ tún bá náà ṣọ́ ọ́ mà. kí ni man again. So Sumaya Kumada, send me no lojura. Remy, eh, why now? Why are you doing this? Was it what you prefer man is Don't say that. Never say never. I want you to call this man right now. Johnny, fún mi time kí n ronú I can't just call him like that. Oh, she máa gbọ́ tí man best of? sọ̀rọ̀. Ìwọ ọ̀rọ̀ ara rẹ̀ You always think You sẹ́ni tó gbọ́n tán. Ẹyin ó máa tẹ̀ fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n gbà mí. me, ní bá wọn sọ just call him and say o kò fẹ́ kí wọn wá wò bí aláàtò ní lórí fóònù kò sọ pé my name is dárúkọ mi pé èmi mo ní kò pè wọ́n wàá rí bí aláàtì dún lórí fóònù èmi ti ṣe gbogbo iṣẹ́ yẹn tán. Hmm. alẹ́ wọ́n dàbẹ́ pé mi ò ní iṣẹ́ you know now. kí tó stubborn báyìí. <laughs> all right take your time. you know my form user busy now. no problem take your time. <laughs> all right no problem. <laughs> mo mọ̀ pé later mi ò ní gbọ́n kankan mo tíwà tí máa ń ṣe bá bẹ̀rẹ̀ kúrò It's very nice. worry. surely guilty. oh oh oh oh i see ah báwo ni o pẹ̀lẹ́ ṣàlàfíà ni. i'm very well sir. ẹ kú ọjọ́ mẹ́ta báwo ló ṣe wá ní nọ́mbà ni. yes sir ọ̀rẹ́ mi ó òun ló fún mi ní káàdì yín. gbàdúrà tí yá káàdì mi dànù lọ́jọ́ yẹn mi ò mi ò rí yẹn rò mọ́ ara tọ̀. Benny, so I didn't want to be rude this time around. That's why I'm calling. Oh, it's alright, it's alright, no problem. Okay. Offered me. Okay, where are you now? I'm still around, sir. Ah. Yeah, kò jìnnà síbi tá a ti pàdé yẹn, sir. Alright, I'm kan tó máa Sir, kindly um, text the address to me. Ma, send address with mo wà sí So, boy, my trace me, my job kó Okay, sir. That's all. Okay. Yeah, I'll be expecting you. No, no, no, no, no, no, I'll come. I'll be there. It's alright, it's alright. Alright, sir. Okay. I will afternoon. I'm here to see your tumba. Oh, sorry, what's your name? I'm Shirley Cutie. Oh, wọn Oh, sí around. Wọ́n lọ fún seminar, but wọ́n ti rán mi sílẹ̀ fún yín. I see. Okay. One minute, please. Wait, surely cutie. Eh. <laughs> mi ò understand nǹkan tó ń ṣá láti sọ fún mi ah, because hey, me too. bá sọ̀rọ̀ yìí gan-an ìgboro ni mo ti wà kó tó join wa rárá bí pé yóò tiẹ̀ mọ nǹkan tó so ó wáyàn lọ babaláyé tó yẹ kó lọ bá kó ṣeré fún kó settle wá wa lọ ó wá bá kó tó wá débẹ̀ ó ti kówó lẹ̀ fún ẹ pé kọ́kọ́ ọmọ yẹn tó bá dé ẹ̀kọ́ kó fún wa ah. ṣé ọ̀túnmá tèmi mọ̀ tí mo bọ́ ṣe ń rò ní ní group wọn yẹn àná ah, come on now wojú mi náà kọ wojú mi <laughs> ṣorẹ́ ìlàlẹ́ kẹ̀mí ṣé mo kọlà. kọlà bó bí ẹ sókè ló wá ń sọ. on a more serious note do you mean to tell me that gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ látàárọ̀ you don't even believe me at all. I do not believe you one bit because wow. I don dey straight you don tey. <laughs> especially àwọn àwọn àwọn tó lọ bá yẹn ah i know as they dey roll two song coming Anyways, i don't believe you. on a more serious note mi ò fi ojú mi kan tún i was so surprised that tí mo débẹ̀ owó lówó ni wọ́n gbé kọ́ mi láyà n <laughs> ṣáà lè sọ pé mi ò fẹ́ wọ́n dẹ̀ tún forúkọ mi sí so ah, mo dẹ̀ babe what happened with wọ́n lò i like me understand because she cash owó cash all year and day. you can say that again. babe Joe. What happened? pé wàá wà help mi pẹ̀lú nǹkan tó ń lò èyí ah, ṣe ọmọ ìgbà tí mo ti wá ń gbòòrò mi ìrúwe léèrè o ọlọ́run bá ń gbọ́ tó ṣe rí mi yìí i dey work i dey work i dey work like i dey work for my money mo ń ṣiṣẹ́ kárakára ni mo mọ bí mo ṣe ń ṣiṣẹ́ kí n tó rí owó ah, ah, ká máa sọ adúlù gbogbo owó tọkọ fún ẹ yìí babe come on. ṣùgbọ́n pọ́lọ́ ń fi rọ̀ wá lọ́rùn jura wa lọ i don't have to use anything kọkùnrin tó kówó fún mi eh. wọn máa wọn máa sàn ni eh. èmi sọlí cutie eh. kò síbi tí mo dé bá máa fowó bẹ̀ mí and it's natural. ìbò inú ò bàjẹ́ ṣé i no be fine babe ni ẹ no no no sọlí cutie i no be fine babe ah, ah, i no get package ẹ wetin you call the talk. the thing is just that is my luck. Mm. In fact, I'm not lucky, I'm blessed. You're blessed. Yes, Surely Cutie is so blessed. Nisun. Bóyá gbóni kọ̀kọ̀ tó fẹ́ para, bóyá kò kò <laughs> help situation yìí náà. ṣé you don't want me ni now. <laughs> ẹ wà come off it i didn't use anything mm. in fact when i got there My attitude was in. so attitude ló fi gba honestly wọ́n ṣe débẹ̀ báyìí mo kọ́ ṣe bẹ́ẹ̀ pé mi ò ní interest mi eh. packaging ni mo lò ọ̀rẹ́ mi eh. it's called it's called package. and it's also called <laughs> fẹ́ tún mẹ́jọ fẹ́ mi tèmi. ok it's fine mo kó ṣe máa mhm. mẹ́ni lọ síbẹ̀. má jẹ́ òpẹ́ má jẹ́ òpẹ́. ok ah, then fún ẹ ní one two three five ló wà mí let me give you one. Eh, nísùlù máa ti pàdé ṣùgbọ́n pé round figure ló máa make ṣe bí hundred bí on jọ fẹ́ yẹ kó sí. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tó yẹ yóò di. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ owó yóò ṣáà expect tẹ́lẹ̀ at least kájọ pín. <laughs> Okay, sir. Ebe ń kọ́, ó ti gbé lọ sí mi àbí? mi ò bínú sir. just that ah, mi expect pé mi ò ní bá yín cause mo abandon lot of things ni kí n tó decide láti wá sir. mi ò bínú mọ́ sà. bọ̀ ṣé wọ́n bá mi gbé envelope kan fún ẹ. yes wọ́n fi jíṣẹ́. wọ́n gbé fún ẹ that's good that's good oh, ok um, jẹ́ kí n bí ẹnì kankan ibo ló ń lọ báyìí lè oh, ní. oh lọ́nà ìwé the same place tí mo ní kó wá lọ́jọ́ yẹn. same venue. in the next three hours or four hours now èmi máa kó lé kó jọ ìmọ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ ta. wàá bà mí bẹ̀ ṣùgbọ́n wọ́n bínú náà lọ wọ́n bínú ṣùgbọ́n. Right, take care, sir. That's all right. Yeah, I couldn't even wonder. Ọ̀túnba ló máa ń gbé pásù yìí wá nìyẹn àbí wọ́n máa ń rányàn kan gbé wa. rárá o wọ́n fi rányàn wá ni. Oh, then again ṣe mo pé obìnrin jọ lèmi àti so this is a female to female talk you get um, ṣé kò ń ṣe pé Ọ̀túnba wà around ẹ fẹ́ kí n yọjú sí mi. àǹtí uh-uh, ṣé Ọ̀túnba máa wà mí mi ò wá ní jẹ́ kí ẹ rí wọn rárá o ṣe mo pé Ọ̀túnba is a busy type ó yẹ understand what understand ọ̀túnba now i'm busy always. it's fine no problem then right. thank you. you're welcome take care bye. Yeah. <laughs> tán fi fún ẹ ládùúró owó yìí ah mo wà interested kí ló ṣẹlẹ̀ náà hmm asọ́lì cute kòkòrò gbé nǹkan mi ṣara wúyẹ́ ó yá ṣàlàyé fún mi mo wà interested irú eré to ṣe fọ́túnba tó fi kó adúró owó yìí fún ẹ ah èmi náà wọn pọ̀ tó máa yẹn wọn bad gan ẹni tó bá ti rí wọn bọ́ ṣe ga tó tún wá sìn gbọ̀lẹ̀ ah wọn mọ̀ pé nǹkan kì í sẹ́sẹ̀ Oya ó yá kí Ah. ṣàlàyé eré ò lẹ ṣe náà. ẹ wà. káàjẹ kọ́kọ́ tiẹ̀ tọ́jú owó iná ó tó di pé. ẹ ẹ má gbé yẹn wá ẹ ní sùúrù ní sùúrù ní sùúrù sórí gbogbo wàhálà tèmi náà ń ṣe yìí sórí eré tó ṣe fún wọn tó fi kádùrú owó inú ah èmi náà pé tí màá tẹ̀lé ṣe ọ̀túnba wọn ti wà pẹ̀lú ọ̀rẹ́ mi àlejò àwọn náà tún lè lọ́ọ̀rẹ́ kan tẹ́ ah gbogbo set wọn olówó ni wọn kàn fẹ́ mi náà ní kankan. interesting hmm, ah, ẹ wà ṣé kò ṣe pé tí mo ń ná owó ìṣàkóso. a ní o ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi sẹ́mi ọ̀ láìbóyè ń ṣe yìí o ah ni o ṣẹ̀ṣẹ̀ ń lọ òun bọ̀ ṣé o mọ̀ pé mo yẹ kí n máa postpone gist tí gist bá ti fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó ṣe pé ẹ mo fẹ́ sọ nǹkan fún ẹ màá rí ẹ létà no ṣàlàyé gbogbo ẹ̀ fún mi sísìn kí n gbọ́ kí ló ṣẹlẹ̀ náà. mo fẹ́ kọ́kọ́ wọnú bedroom mi lọ́nà kí n shower kí n change ìyẹn máa go into details bó ṣe ṣẹlẹ̀ gangan. tó ti ń lọ́ǹgì báyìí o ti o ti fẹ́ máa di long time ó dáa lọ mú dìbà náà máa wà kó wá ṣàlàyé fún mi kó tó ṣẹlẹ̀. ẹ wo yìí you know i don't trust you with it let me go and hide it inside inside. ok yàgò sábà pẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ tí máa ti mọ bó ṣe hot tó gbé mi náà tẹ̀lé ní kọ́ bá mi pass down ọ̀rẹ́ wọn kan. ń bọ̀. kan ṣẹlẹ̀ ọlọ́run tó dá wa gan-an kò ní lè dá ìdájọ́ tó wà láàárín ọkùnrin àti obìnrin ó ti bínú ó dá torítọ́ lọ́wọ́n bá ó fi olúmọ̀ àríwẹ̀ wá bínú má bínú jọ. no sir just that mo kàn ń wo ni pé when you know you are not going to be available ẹ̀ bá ti mọ̀ mọ́ sọ pé kí n wá mo miss lectures now. ṣọlí nígbà míì a lè wà nínú ọ́fíìsì bẹ́ẹ̀ yẹn ká má ríbi ọkàn gbà lọ ká kàn ṣáà bọ̀ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wéré báyìí kò sí nǹkan tá a máa ṣe board meeting all the time ni a máa ṣe a máa ṣe so ìyẹn ló fa gbogbo wàhálà yẹn tó ti yẹn sìn. come back here kid. yes sir. ọmọ pàtàkì máa ní kó ṣe báyìí yẹ hotel ta ti ṣe board meeting wa gan tí seminar wà ibẹ̀ mà ní kò máa bọ́ ok ká change venue. all right sir probably you should just text the address to me. tó bá ti dé sàlẹ̀ you just ask of me right wọ́n máa sọ fún ẹ ibi tó máa lọ. just make sure you are around this time around ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n bá yín sir. wọn a máa sọ fún ẹ ní káàdì tí wọn fi wọnú yàrá then i join you there. Or any problem. Okay. Okay, Abi, okay, ṣé wàá ṣé wàá ṣé on your daddy. Sir? Uh, it's okay, it's okay, it's okay, don't worry. All right, sir. No problem, sir. That's all right. All right, my dear. All right, tomorrow. Deal. bàbá òní máa ń ṣe máa ń bízì tó tó báyìí nù. Ah, <sighs> kid, come back here. mo gbọ́ pé ìwọ ló wà ní ìcháàjẹ́ Eco contract nsìn. oh Eco Atlantic. yes. Ah, I mean, ọ mo send down èèyàn mi kan sí ẹ yìí pé mo fẹ́ kàn partner pẹ̀lú ẹ àná oh. no pé we accept. oh that yes i i actually refused nítorí um, eh, ẹ̀gbọ́n tí kì í bá ṣe pé yín ni ah, mi bá ti mi bá sọ̀rọ̀ actually mi kàn ti fẹ́ pè yín ẹ̀mọ́ mi lè máa pẹ́yìn jẹ náà mi lè pẹ́yìn jẹ contract yẹn kò ń ṣe contract kan tó tóbi so eh, tí má dẹ̀ tún lọ gba partnership àwọn èèyàn kan á jẹ́ pé kò ní tó pín nìyẹn kò dẹ̀ dá Akin yes sir tó bá tẹ̀ bọ́yé pé oró níṣẹ́ mi tán bá sọ pé èmi that my name alone ó yẹ kó call me or láìkọ́ gan ó yẹ kó kọ́kọ́ accept onítàn débi pé o máa sọ fún wọn pé eh, it can work. Ah, but alhaji àwọn tẹ́yìn rán wa pé kí wọ́n partner pẹ̀lú mi wọn kì í ṣàbúrò yín ẹbí àbúrò lèmi jẹ́ sẹ́yìn. Ah, ah, alhaji kò lè work bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn uh, first major contract ẹ máa filẹ̀ fún mi kí n ṣe ni ṣẹ́yìn ò fẹ́ kí n dolówó bíi ti yín ni ìgbà tẹ bẹ́ẹ̀ ń ṣe ń ṣe ẹ̀yin ń ṣe bàrà tó ní ń ṣe tẹ́mi náà bá ṣe irú eléyìí tó major díẹ̀ yìí sìn tí má bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ èmi náà lè tètè bá yín ṣẹ́fẹ̀ kí n bá yín ẹ̀fẹ́ kí n lówó ni ẹ má jẹ ẹ má gbẹ ní kankan wa má ṣe má dà ṣe. Akeem wà gírídì life is not about uh, money money money money iṣẹ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ nípa ẹ̀ èmi àtẹ̀gbọ́n ẹ̀ Túndé la mọ bó ṣe jáde kí Túndé tó sọ fún mi pé kí n aláwẹ̀ kó wá sí gbogbo eh, eh, project yẹn Then what are we talking about? um, then excuse me. And Emi eh, àtẹ̀gbọ́n ẹ bá ṣe partner bọ̀ láti kékeré tá a fi gbé débi tá a wà So what are you saying? Ṣo fẹ́ gbọ́? Èmi wá ń pa láṣẹ fún ẹ. Mi ò dá lábàá o. O gbọ́dọ̀ partner pẹ̀lú àwọn èèyàn mi yẹn. Ẹ ṣe máa sọ orú Ah, bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n ṣe ń ṣeré ni. Ṣé ẹ mọ mi ni? ẹ máa lè pa mí láṣẹ ah, tí kì bá ṣe pé culture yorùbá ah, àwọn sẹ́ẹ̀tì yín àti Ìbàràtúndé àwọn ni mo bá rìn abroad now àwọn míì gan ju yín lọ orúkọ dẹ̀ la máa ń pera wa mi ń ṣọmọ kékeré náà mélòó ń gbọ́ contract tí ní èjì mi tí mo nílé dá ṣe ẹ mọ èjì mi sọ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má pa mí láṣẹ. Akeem <laughs> ah! mo ti mọ èjì jù mo ti bọ̀ <laughs> ọmọdé o máa pa mí mo ti dá ìjẹ́ mọ̀ jù mo mọdé ìjọ tán bí ẹ mo mọ mọ́ọ̀tì mo mọ ọdún àbí ìwọ tó jókòó bí ìkọ́ni ṣé o mọ̀ pé láyé títí ẹ dáìpọ̀ tí ì jáde napkin ni mọ́mì ń lò fún ẹ tó fi ń wé ìdí ẹ túndé èmi pẹ̀lú ẹ̀ lájọ lọ́rùn dàwa lọ́jà ọdún òye wá jókòó síbi òun <laughs> sọ pé ṣé mi ṣe mo mọ ọjọ́ tán bí ẹ mo ti mọ̀ jù sitting here telling me rubbish kémi mọ ọjọ́ tán bí ẹ lẹ́nu jíjẹ gbogbo napkin tó máa mess up tó jẹ́ pé àwa tá à ń fọ̀ ni tí mọ́mì máa kó fún wa sínú báàbí gbé ká lọ fọ̀ e, ní ní lẹ́gùlè. so ìwọ wọ di nǹkan tó ń sáyé pé fún mi sí ni pé o ò lè gba àwọn pípò tí mo rò. I'm so sorry and it's a good thing pé ẹ̀mí yìí ti kọ́ mi bọ̀ ṣẹ́ èmi dẹ̀ làwọn ẹ̀dẹ̀ ń lé sí ìsọ̀rọ̀ ìgbà náà. that reminds me ẹ̀mọ́. Uh, ọ̀dọ̀ yín bì í bó ṣe jẹ́ pé àlàmà máa ṣàfara ló tí iná kò dáa ẹ jẹ́ káwọn staff yín pọ̀ club house yín ni ẹ bá mi mo máa wà ní bàṣálẹ̀ máa ṣe fàájì kékeré lọ. See what I'm doing here? I'm ló jẹ́ òrékèlè wa ọmọ dára ó bẹ jọ. but on more serious note kí ni máa yín fi mí pè ní. kó má lọ jẹ́ pé ọmọ ojú ọ̀rọ̀ lárí ló ń pè mí o èmi ṣọlí cutie mo wá lákọ̀ọ́kọ́ mo wá lákọ̀ọ́kọ́ kò sí around mo wá lẹ́ẹ̀kejì same thing now this is the third time ó tún fẹ́ envelope ránṣẹ́ as usual èmi náà mi busy type o mo wà very busy gan the fact that pé mo ń create time for man yìí kò mí pé mo ní one or two things tó yẹ kémi náà ṣe nà. <sighs> it's fine i know what to do. understand it now. Okay, I'm very sorry. Má bínú, má bínú, má bínú. Yeah, ìbànúlá ló lọ́jọ́ yẹn ni èmi gan mi expect in fact mo wálé ó ti yẹ ń sìn má bínú sí mi Okay, Oh my God, my chef ṣe fún Just pick any date See o about February. fẹ́ wá rí ìjọ tó bá ti ń bọ̀ pè mí màá send owó ṣètò màá sún díà fún mi how about that ọ̀la àbí òtí lè sọ ó dà ìsídà ọ̀la ò ìsídà ọ̀túnla ò just pick any date bá mi send account details ẹ̀sìn mi sìn màá fọ́ọ̀dù owó yẹn sìn that's all right ó ṣe wà dé ó ṣe má bínú ṣùgbọ́n. 嗯。Hmm? <laughs> That's okay. I've been expecting more deadly. Oh, I'll right. irú kí lọ́tún bá ń bá mi ló ń bá mi dráàgì màá wá lọ kò ní máa ní time a máa fọ́ọ̀mù bízí bízí bízí kí ló ń fi mí pè náà èmi ṣọlí kíùtì èmi ṣọlí kíùtì fúnra mi ṣé ọmọ ojú ọ̀rọ̀ lárí ló pè mí ni hmm. anyways owó yẹn ń pè mí náà ṣá i think i will continue to collect money since tó jẹ́ pé owó ló mọ̀ drop èmi náà dẹ̀ máa mọ̀ ọ́ gbà but sincerely èmi náà máa ń busy yìí mo kàn ń create time fún kó má dàbí pé mo rude ni anyways i think i know what to do. ke ba do Shirley, Shirley Kure. Yeah. What's up, babe? How far? Yeah, okay. Ah, uh, you don't sound bad. I'm fine, nothing. Come on, it. You are fine, báwo. Ah, èmi àti ẹ̀ máa ní five and six. my kọjọ́ wa, ah, àkọlẹ̀pọ̀ o, àjọròpọ̀ ni o. Talk to me, jọ babe. Ah, I don't like this kind of face what's in the apple? Please, babe. On a more serious note, ọ̀rọ̀ Túnbá ni o. Ó tiẹ̀ ti sú mi like I've had it up to here. Each time báyìí tí bá ti lọ rí, kò ní fún mi látẹ̀nṣọ̀n, kò ní rí mi, a form user busy every time. Ẹ́ eh? If I hear. Hmm. Ah babe, má jẹ́ ń gbé ètò ń sọ yẹn sórí èyí tó kọ́kọ́ mention yẹn náà kọ́kọ́ gbé yẹn sẹ́gbẹ̀ kò sọ̀rọ̀ lórí ẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi sọ pé mo ní gbogbo fọ́múlà yẹn lọ́wọ́ màá bẹ solve so water gone. Now, nǹkan tó ń sọ fún mi ń sìn ni pé katuma ìramọ́ ní hòtẹ́ẹ̀lì o pé ọ́fíìsì ni kí n ti wá bọ̀ wọ́n you can imagine ilé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ẹnu iṣẹ́ ṣé ẹnu iṣẹ́ ló ti máa ráyè tọ̀dọ̀ mi hòtẹ́ẹ̀lì tó yẹ kó ti free kó ti ní time fún mi kò create time ṣé ọ́fíìsì ló ti máa ráyè e, e, èmi ò lọ o. ẹ má bínú jọ ọ̀rẹ́ mi gbogbo owó tó rò tó sọ yìí gbogbo relationship tá a ní yìí gbogbo pé ẹ mo love ẹ you love me jọ kí ni happy end yẹn gangan Eh, but the only reason tí mo ṣe ń consider pé bí a kì í Nitori nítorí owó tí máa ń gbà. ọ̀rọ̀ lórí owó náà ni ṣégbà tó lọ sóòtẹ́ẹ̀ tí ó ra yìí fún ẹ kò fún ẹ lówó. àmọ́ àjẹ́ ń gbọ́ pé ò ní lọ sọ́fíìsì ẹ̀ ṣùgbọ́n tó bá lọ sọ́fíìsì ẹ̀ tó bá máa fi dé ó tún ní nǹkan tó máa bá dé sí ọ̀dọ̀ nígbà tó ti fún mi náà ṣe rí ah. nǹkan tó ṣe ń kó fún wọ àkọ́ ah. máa múra máa ṣe gbogbo náà ni bó ṣe lọ ló ṣe bọ̀ àárín kankan ah. ìwọ tó lọ ń gbàdúrà ẹ yìí tẹ pé lára ẹni mo tún ti ń mí díẹ̀ díẹ̀ àkò ní dákọ sọ pé òní láàánú máa ti fún ẹ lówó tó máa fi pàṣẹ sí mi pass me the ginger ginger is the money pass me the ginger ginger ah tó o bá ti lọ equation lè balance àjọ rẹ mi sórí ìwọ ní ìdí pé gbogbo pé ó ráyè tiẹ̀ kò ráyè tiẹ̀ ṣùgbọ́n pa àwọn olóòkan wa they have had so much fun that they are tired of having fun i mean pé kọ́ wọn á wà pẹ̀lú obìnrin all the time pé bí àwọn jọ ń gbára wọn ní àjọṣepọ̀ àbí kankan ọkùnrin mi tẹpẹ ó ní burúkú owó tó wù ẹyà rọ ó kàn lè pókè ọmọ ilẹ̀ dúró báyìí ìwọ kàn máa jó fún mi á lè máa dáwọ́ fún ẹ kò ní fọpin i'm telling you so irú àwọn irú àwọn òtúba yẹn mo sọ fún ẹ pé mo mọ kọkọ sùn wọn wọn ti ja ayé kọjá be careful tó bá ṣe wà yẹn ọmọ tó bá kọni sí wọn kàn like ẹ ni ó yìí lè máa keep ẹ ó kàn fẹ́ kó nǹkan keep ẹ kó nǹkan kan sì máa nọ́ọ̀sẹ̀ for keep náà. No o understand hmm. so má sọ yìí pé òun lọ bá lọ́fíìsì ọ̀rẹ́ mi wàá lọ nítorí lè máa wà di receiving end bí hmm. màmá dúró dé à má fi nǹkan tí yóò dá ṣe. má lọ eh, eh, má lọ. ọ̀rẹ́ mi kí ló mú ọgbọ́n tó sọ yìí ó lọ bó ó yá múra kó tètè kó sáré tó bá gbọ́ já. Ah. Um, she will go. Okay. Yeah. Oh, hold on, please. Hold on. Good afternoon. She ends up with that. Okay, you can leave. Yeah. Okay. Um, go no, no, no, no, no. Go No, no. Chairman Olibabe. Okay. Please let me get back to you. Magic came up before the day runs out. Thank you. Hey. Hi. Uh, Shola. Sholikin. Shelly QT. Yeah, my brother said something about you. Okay. Uh, you're here to see my brother, right? Yes, sure. Uh, uh can I have him? I can't yeah. give you my number. I don't give you my number. Sorry. No, Moko, get bí ọ̀rẹ́, I just said. I can't. Uh, it's fine, it's fine. Um, okay. Ah, my bẹ̀wò. Ah, mi bá dẹ̀ sọ fún ọmọ yìí kó lọ. Okay, just give me your time, Jackie. Yeah, look. Oh, ah, no, no, no, no, no. Yeah? Eh, eh move on bá wọn sọ̀rọ̀ sí i náà, wọ́n ní pé káàbọ̀ pé kọ́ ọ́ But he said he cannot see you today. Tell me you're joking. He asked me to come. I don't know. Ṣé báwọn ló ní kó wá? Yes. No, but what about máa ṣe bẹ́ẹ̀. Bọ́dá mi ò ṣọmọ kékeré náà. Ìgbà mi wọ́n máa ń ṣe àwọn kankan mí bí ẹni tó rí ẹ̀ pé. Excuse me. I don't mean nǹkan tó ṣẹlẹ̀ but he said he cannot see you today. Because he's always very busy. It's fine. He's the chairman here. It's cool. I beg to take my leave now. Are you sure it's fine? Yeah, I'm fine. I'm very well. Are you sure you're not angry? Positive. I don't know. Bóyá torí àgbàlagbà tó jẹ́, I don't really know. Thank you. I'm so sorry, okay? It's fine, thank you. Oh, àwọn àgbàlagbà wọn kí wọ́n kékeré handle where I know from. Sorry. You are amazing. ṣe wá yẹn tó rí bọ́dá mi bá sọ̀rọ̀ yẹn you understand tèmi àti ẹ bá ní nọ́mbà ara wa wà á tiẹ̀ lè sọ fún mi pé ok mo ń bọ̀ wá rí chairman o ṣé mo lè rí or something like that irú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀ ní lè ṣẹlẹ̀ um, gẹ́gẹ́ bí ọ̀rẹ́ lásán. okay it's fine it's okay. Um, bọ́dá mi I, i don't know why it's like that. Uh, uh, see àwọn èèyàn máa ń béèrè wọ́n béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi ń gbà mí pé ṣé ìyá kan àti bàbá kan ló bí mi àti ẹ̀ because people know wọ́n mọ̀ pé i'm a very cool-headed person very nice and uh, me le ever stand bring hope, like it's fine. Uh, it's fine. yeah. okay. Oh, it's password. Can you can you? Whenever you want to talk to me, just call. I'll pick it up. Okay. Whenever, anytime. Your name, please. Kim. But my friends call me Kim. Kim. You can just say Kim. Okay. Okay. Hey, You're very beautiful. <sighs> <sighs> <sighs> ṣàánú mi ọ̀rọ̀ wá sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí báyìí ọ̀túnba ni ò kí ń ráyè yìí àfowóṣá anytime tí n bá ti lọ rí akeem àbúrò ẹ̀ ló dẹ̀ tún sọ ọ̀rẹ́ di lover boy sí mi lọ́rùn ló ń fún mi lọ attention ní gbogbo ìgbà ṣùgbọ́n kí láyé fẹ́ wí náà kí ni mo lè ṣe náà akeem jẹ́ ọmọ kékeré ó ní mi fẹ́ ọ̀túnba ti dàgbà kò lè fi mí ṣèyàwó ọ̀dọ̀ akeem lèmi máa bá lọ o tọrọkàn mi rọ̀ mọ́ akeem akeem ni màá mú jàre yẹ mọ́ akeem jẹ́jẹ́. give me a chance to take care of you let me be your hero mo like ẹ ni see tí mo like ẹ enough mo ni ma wá ma wá ẹ wá ń gbogbo bàbá ìkìlọ̀ máa dúró lọ́rùn come on baby. Akeem. yes. do you want to hear the truth. yes. you're starting to waste my time cause ọwọ́ tí mo wà i'm meant to be in bed so sọ nǹkan tó bá fẹ́ sọ. nǹkan tó mo fẹ́ sọ fún ẹ náà mo like ẹ gan mo fẹ́ kí mi àti ẹ and I want to be serious about it kò ṣe pé akọ máa jẹra fìràlẹ̀ I like you you are just my kind of woman. But Akim, you know quite all right that your elder brother is asking me out. Oh, forget him, my elder brother. Why are you even bringing him into this discussion, my brother? That old man, that old cargo, you cannot do that to yourself. Ó fẹ́ wá náà àwọn ọmọbìnrin tó máa jẹ My brother is married. He has children ẹ̀gbọ́n mi lọ́mọ tó ju ẹ lọ. èmi àti ẹ we we we are still very young we are both full of life let me take care of you because I can. surely cutie I will take care of you personally are you getting it? come on baby see mo fẹ́ sọ secret kan fún ẹ but I want you to close your eyes. why. mi lè kidnap ẹ mi ò kì ṣe Evans come on. Eyes closed. Eyes closed. Okay. Now open your eyes. I met a pretty girl, ọmọ tó ṣan, ọmọ tó lè tó lè lẹ́. Eyín mẹ́lùkù lọ́mọ yóò ní. Eyín mẹ́lùkù lọ́mọ yẹn. Jọ jẹ́mbà òdélé bàbá rẹ̀. Kí ni rẹ̀? Okay, okay, good night. I'll see you tomorrow. òrékelẹ́wà ọmọ yẹn ọmọ yẹn jọ jẹ́ ń bá ọmọ lọ òrékelẹ́wà ọmọdé. àwọn ah, tó bá ti ń sàmì yìí kí ló ṣẹlẹ̀. asọ́lì cutie ìwọ ló ń sọ kò sọmọ mi mọ́ ẹ má bínú jọ má jẹ́ n fọ̀rọ̀ ẹlẹ́sọ̀rọ̀ rẹ mi ṣé kò ṣe bọ̀bá kìmìyàn ni mo rí tó wá sọ́dọ̀ wá sí. ìyá ìsún. òun ló sin lọ́sàlẹ̀ mo sọ náà ọmọ ọdún mélòó ni mí àgbàntara mi ṣọmọ age mi ah. Ah. Eh, tí màá sùn màá sùn màá máa ṣe rọrùn ah. alẹ́ àná mo rò pé dàpàlà ni mò ń la nígbà tí mo rí nǹkan tó fẹ́ jọ Hakeem òun tó wà ronú ọkàn ara mi pé láti bo sí bo ìyá máa lálàárí Hakeem mi ń ṣe ẹrù ẹ̀ àwọn bàbá ẹ̀ lèmi bá di o kí ni bàbá alálẹ̀ mi ìrònú ẹ̀rí mi tiẹ̀ mi ìrònú mi rí tiẹ̀ rò èsì ló ṣe wá confirm fi pé mi ò lálàá ó wá bí lálẹ́ àná ó tún ti wá láàárọ̀ yìí kí wàá ló ń ṣẹlẹ̀ ah ah update update babe you need to keep me updated now kí ló ń ṣẹlẹ̀ gangan jọ já mi tán já mi tán. ìrẹ́ mi mọ̀ pé mo ṣe máa end up láti fún ilé update náà ni oh. but the, thing is last time tí mo lọ rí Ọ̀túnba ní ọ́fíìsì mo pàdé Akeem and he was on my neck all through that day he was all over me eh, òun love me o love at first sight o this and that o kò ṣáà jẹ́ kí n rest èmi náà tún wá wò pé ṣé mo ní ìdọ̀tún bá ní láì fún mi ṣá cause it's too old for me. ìṣòro kí lè rí ojú àti ẹnu ẹ tó fi sọ yẹn dáadáa ni o jọ Ọ̀túnba olóòdù. Ọ̀túnba dàgbà ọ tó bá dẹ̀ ra Kim Akim is young handsome orípa match. sọlẹ cute ah ah àti ní problem. Emi àti ẹ ti ní problem ọ̀túnba yẹn dàgbà a má ṣe bẹ́ẹ̀ a má ṣe bẹ́ẹ̀ ọ̀túnba ló lè take care ọ̀túnba is a mature man he will take care of you ah kí ló fẹ́ fà kí n ṣe ah bẹ́ẹ̀ ni kí là kí n fẹ́ fún ẹ he has nothing to offer you love without money is nothing. I know but I'm not a broke girl either. Ó mọ̀ pé mo wà òkè láyé ara mi. Bá fi máa mix up owó táwa méjì jọ ní papọ̀, ó máa dodidi náà. Ṣé ìwọ̀nba change ti wọ̀ nìyẹn òun ló ń pè ní yorùbá ní ìdìdàgẹ̀ ẹ̀ you need an assurance ọ̀túnba ló lè assure for life tó bá marry ó máa take care ó gbọ́ báyìí máa ń sọ ni money is love love is money <laughs> ah, money is love o oh. love is money. Eh? jẹ́ ń choose àbúrò jẹ́ ń. ẹsẹ̀ gbọ́nà ṣó ṣe kú mọ́lẹ̀ bí yẹn ṣó dáa mi ni ah, ọ̀rẹ́ náà mo ló ń nù tán àwọn olùkọ́ ló máa ń jùmọ̀ òun kan náà ló fọ̀túnba ẹ òun náà ló tún fẹ́ àkẹ́ ah, ṣé òun nìkan ṣáyé fún mi. anyway. ẹ lọ́tùnbà ẹ rà ah mo pè láti bá yín jà ní ẹ̀ṣẹ̀ mi o Ah, ah ẹ̀ṣẹ̀ mi mi lè parọ́ fún yín gbàtẹ́ mọ̀ pé àbúrò yìí lè fẹ́ gbé ṣọlá fún kí lè wá ní kí bàbá yín bá sọ̀rọ̀ pé láìkẹ́ fún àbúrò yín àbúrò yín ló ń fẹ́ ń sìn náà ìbẹ́yìn lẹ gbé fún un. iṣẹ́ tí mo ṣe complete báyìí ẹ̀yìn lè sọ fákìm nù ah, ṣe mo ní nọ́mbà kim ṣá mo ní nọ́mbà kim ike ike ah thank God. Hello. Hello. Ẹwà ló ń sọ̀rọ̀. I pity you ó dà pé nífẹ̀ẹ́ ara yín anyway kó má dà pé mo mọ̀ nǹkan burúkú ni wàá sọ fún yín ṣé ó yẹ kó jẹ́ pé ọmọ ọ̀tá yín lè fẹ́ máa fẹ́ ṣé èèyàn mọ̀ pé ọmọ aláàjì gbọ́ láwọn ní ìṣọ́lù cute ni ẹ mọ̀ ọ hmm. tó bá kọ́ you kó tá tó bá kẹ́yìn tẹ tó bá kó ọ nìkan eré. ń ṣe ó dá ni ah, ah, ẹnìkan ò láyé. ọlọ́run máa ṣe àgbọ̀n ọmọ ìyá òòsà. ó ṣe ó ṣe máa jẹ́ nǹkan tó wù mí lóhùn kò tiẹ̀ síbẹ̀rù kankan rárá tó kò sí wáyà kankan ọmọbìnrin wá mi wá. kí ni nǹkan tí n fẹ́ sọ fún Hakeem náà dájúdájú tí lè bá di aráàta ó lè pààyàn dànù oh, yes àìjẹ́ aráàta ìbọn àpò ó lè ṣèyàn ní jàǹbá the only thing tí máa ṣe fún bó ṣe wà ní ó dà pé ó lè ká kó máa fi ó máa fi á fúnra wọn láàyè wọn láti fara láyè o wọn láti fara láyè I uh, just I can't bear it I can't bear it tí mi bá sílé tó wálé tó bá báyàwó mi ó dábìí ó lè fipá balò àbí kò sẹ́nikẹ́ni tó ń kó lè pe girlfriend èèyàn tó mọ̀ pé girlfriend ẹ̀gbọ́n àbẹ́ ọ̀rẹ́ rẹ̀ lè dájúdájú ó lè súnmọ́ ìyàwó ẹ̀ náà náà. ṣùgbọ́n òun ló sùn ló wà comfortable ní rúùmù yẹn wà á dẹ̀ máa complain nípa ẹwà ẹwà o ò lè wọnú rúùmù o ò lè wà comfortable o ò lè feel relaxed o ṣùgbọ́n òun ló sùn yìí nothing is happening. wọ́n ní àwọn Yorùbá máa ń ní àwọ̀ ló máa tẹ ìwọ̀n rẹ̀ ló mọ̀ ní láìka rẹ̀ fún un bọ́ọ̀rẹ̀ ṣe máa ń lójú yẹn kí n tó mọ̀ pé èèyàn dáadáa ni ojú tó máa ń wo tẹ́lẹ̀ ó máa ń rò pé àyàn ah, kan tó máa burú mi dẹ̀ fẹ́ kí nǹkan rẹ̀ mi fi mo ṣe wáyé mo mọ ara mi gan mo dẹ̀ láìka rẹ̀ fi àtọ̀. àìnú àìnú bọ́ọ̀lù mi fẹ́ wàhálà. mo gbọ́ kò ń ṣèyàn bẹ́ẹ̀ like you just said so lálẹ́ yìí you are going nowhere bí ló máa sùn. no baby i have to go home kálí máa sùn ni a máa ti báṣọ máa ti wẹ̀ máa ti tú gbogbo nǹkan tó wà lára. ṣé wọ́n ti máa bẹ̀rẹ̀ sí ní ọ̀bọ tí n ṣe ìtẹ́ǹsì. baby um, yeah. um, there's this question i've been wanting to ask you. baby what's that. ṣo mọ alhaji gbọ́láhàn akínadé. no. gbo gbo group of companies. <laughs> <laughs> Mm, mo mọ̀ briefly baby but we're okay. not that close. Why did you ask? Oh, nothing, nothing. Oh, uh, I just want to know. Mo kàn wọ́n pé wíyàn It's quite popular around here. Mo dárò pé ó Yeah, that's correct about him. He's a philanthropist, so I'm um, for Ocean, but ah, close news to Okay, if you say so. So, babe, I have to go home now. Baby, you're staying. You're staying. Why do you want me to stay? Darling, you're staying. See, we had an agreement that I'm, I'm not going to touch you till time to our wed. Bon, If bon. I stay tonight, I'll punch you. No, I can make out. Don't go and kiss sex. I'll punch you. I'll do you. Well, then come and go. I'll do you. <laughs> Akim, on a more serious note, show me post stubborn tí mi ò bá lágídí báwo ló ṣe kí n cause tí n bá gbà fún nǹkan náà. ò ní gbà fún mi màá dúró lé ẹ lọ́rùn ni ó bọ́ táwọn yorùbá máa ń so pé ọrùn ṣù làpàrọ̀ kù sí i will stick with you stay with you follow you around until you tell me yes like you've done now. okay so torí pé mo ti wá ẹ̀gbọ́n ẹ̀ wá ń sìn mo ṣe fipò okùn nira láti toast mi láti máa ask me out. yeah arúgbó lẹ̀gbọ́n mi náà àwọn yorùbá tó máa ń sọkàn wọn ni ajá wòyí ló mehoro wòyí lé mm-hmm. so èmi ni mo dá fún ẹ náà you should understand that ẹ̀gbọ́n mi kẹ́ ah, ìyẹn kẹ́ let me tell you the truth the koko i love you i love you i'll follow you through the thick and thorn. You náà jì èmi ni oh follow her. oh my god that's <laughs> funny. <laughs> okay since you're saying I'm your IG and you're my follower. Yes. That's a nice one. <laughs> um, baby. Yes. Do you know something? What? Um, ẹ̀gbọ́n ṣe máa ń pè mí. Why tó ṣe máa máa pè ẹ́? Ó ṣe lè máa pè ẹ́. Uh, no no no no ó ṣe lè máa pè ẹ́ kí ló ń pè ẹ́ relax. Tell me, go on, máa ń pè ní the time yìí by exact this time every night. O lè máa pè now, ó ṣe máa pè you have somebody now. Excuse me please, he's not calling pick that call and put it on speaker. Uh uh-uh. Aww. Are you going to do that or not? Put it on speaker. Hello, sir. Hello. Good evening, sir. How are you? I'm very well, sir. Um, sir, I mean, I'm busy lately, ni from class to library assignment handout here and there ó ti wàhálà yẹn pọ̀ jù so ó take so much of my time. ah sir ah, schedule me tight for now báyìí o cause mo fẹ́ ṣe mock exam so mo ń prepare fún that's why sir. Oh, okay, okay sá. ah sir do you know do you know something let me just i'll call you up as soon as tí bá free but for now schedule me. She were very very tight. okay all right no problem màá sẹ́dọ̀ ó sì. ah thank you sir take care sir so o oh, lè sọ tuntun fún pé you have somebody. Akeem, baby calm down. no you should tell him you have somebody. You're taking it too far. Okay. no láti sìn lọ má gbé kọlẹ̀ gbọ́n mi mọ́ anytime tó bá mọ̀ pé o fẹ́ gbé kọlẹ̀ wàá jẹ́ kí n wà ń bẹ̀ speaker mama gbọ́n kó tó ń sọ you're overreacting. overreacting you are the woman I want to spend the rest of my life with. I know. How can you be messing around with somebody of my brother's age? Oh, come on. Okay, it's fine. Okay, we go now. Let's go. I should be ni? Jẹ́ ká máa lọ. Akin. Let's go. lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ́lẹ́kan kí n tó dìde èmi rò bíi pé ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn ó ti le jù because ó lè gbàjẹ́ lọ́wọ́ àbúrò ẹ̀ náà this is your blood àìmọye ìgbà tí àbúrò ẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó ti ṣèmí fúnra mi personally tó ti rude tó ti tó ti tẹ ojú mi mọ́lẹ̀ but because of you mi ò lè ṣe nǹkan kan mò ń wo ọlá títí ẹ mò ń wò mọ́ lára wáyé tí ó máa wá ṣẹ̀wọ̀ tó máa fẹ́ take eh, ash ash decision bẹ́ẹ̀ ó ti yá jù tó bá ti gbóúnjẹ lẹ́nu ẹ̀ kí ló fẹ́ kó máa jẹ níbo ló fẹ́ kó ságbà ah no no no no no mi ò rò bíi pé that's the best thing láti dé pẹ̀lú ẹ̀ èmi pẹ̀lú ẹ̀ ti bára bọ̀ ń sìn ó tó dé mẹ́ta. of course. kì í ṣe jẹ́fà láti ń bára bọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kì í ṣe ọ̀sẹ̀ mẹ́fà kò ń ṣe oṣù mẹ́fà kì í ṣe ọdún mẹ́fà. bẹ́ẹ̀ni. ìyẹn mi pé a ti mọ ìwà ara wa dáadáa. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n pé mo lè ráṣẹ lọ́rùn ẹ̀ kó wù mí ta ló bẹ̀rẹ̀ ránṣọ yìí mo máa láì stuff yìí mo láì design yìí ẹ̀ tó rán náà máa ṣe dáadáa this and that mo lè rí mọ́tò ní dẹ́ kí n jowú ẹ̀ mo lè ra aago lọ́wọ́ ẹ̀ ó lè jẹ́ fìlà tó máa dé ní ma like ọ̀kíndélẹ̀ pé a ah, ah, ta ló design lè e? kì í ṣe obìnrin tó bá wọn ló gbọ́dọ̀ wọ̀n mi wọn. àtọ. tí mo dẹ̀ mọ̀ ẹ́ pé obìnrin tó bá wọ̀n mi kò gbọ́dọ̀ wọ̀n ẹ́ èyí bá wọ̀n náà kò gbọ́dọ̀ wọ̀n mi kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò mo pàdé mọ ọkàn ọmọ ìkírò ọmọdé yẹn ìjọ tí mo kọ́ pàdé oṣù attitude bọ́ mo rò pé ọmọ yẹn náà délé ọ̀kú tó délé ó rò ó bá ah, ṣé nǹkan tí mo ṣe é dáa. She later came to my office. Bọ́jọ́ tó wá kò bá mi wọ́n jíṣẹ́ fún mi ló máa wá níjọba bàbàbàbà jọ́tò tó wá dá ẹ̀ mi lè sí níjọ́ náà mo drop owó ìjọ tó kọ́kọ́ wá tí ò tiẹ̀ sọ fún mi àti pé òkè lágbájá tó bá tún dé ẹ̀ bá mi fún lórí pé owó the last time tó wá àtẹlé nìyí o kó má bínú tó bá díjọ́ báyìí báyìí báyìí báyìí kó wá ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́mọdé ẹ̀ ń pò ọ́fíìsì mi tá àrẹ̀rà àdéhùn dèdè apàdà ara wa náà mo wá láìka ọmọdé yẹn gbà ah, ilé lọmọdé ti jáde tí ẹ̀ bá gbélé sílé ìwà ẹ̀wọ̀n mi could you believe pé àbúrò mi láti gba ẹ̀yìn lọ bá ọmọdé yẹn. kódà ah, kódà. I'm telling you the truth. and you know pé àwọn obìnrin brain wọn flexible somehow maybe the lójú period tí mi fẹ́rẹ́ yà bí nǹkan kan o ti brain wash ọmọdé yẹn this and that ọmọ ta ló mọ̀ bóyá ta ló mọ̀ bóyá tẹ̀ sọ gbóngbòn lòun nílé iṣẹ́ ni ṣùgbọ́n pọ́ùn ni mo fi sí in charge everything. no <laughs> oh, possible. mo wá mo red handed. na èèyàn tó ṣerú nǹkan báyẹn pẹ̀lú ìyàn ṣé kò lè pààyàn. Ah, yẹ́sọ̀ owó Yorùbá ni afẹ́nilóbìnrin kò ní fojú rẹ̀ wò ní láéláé ìjà tí owó àbí àbí contract kan àbí any other thing tó bá dá sílẹ̀ láàrin ẹbí ni láàrin ọ̀rẹ́ láàrin ẹgbẹ́ àbí láàrin ìlú ó ṣe yanjú ṣùgbọ́n ìjà tí abẹ́ bá dá sílẹ̀ ogun tí ò ní tán láéláé ni ẹ̀mí tọ́lọ́run wá ṣe ní gígùn fún mi ṣé mo lè gbàdúrà kẹ́nìkan aṣọ di kúkúrú fún mi ni so ti máa yà pẹ̀lú ẹni bẹ́ẹ̀ mi rò pé mo nẹ́bi lọ́dọ̀ ọlọ́run ọba o ọlọ́run fún ààrẹ sọ onídàbòbò ẹ̀mí ẹ̀ ní gbogbo ọ̀nà ló wí o. bọ́tẹ̀ eh, bọ́tẹ̀ eh, mi ní fẹ́ kó kó rò tán bẹ́ẹ̀ eh, blood ẹni blood ẹni tá a sọ̀rọ̀ yìí so ẹ̀mí á fẹ́ kó. Ko kò kò kò tamper justice with mercy bá ṣe ń sọ ń court ò bá tún rò kò kò wá ọ̀nà míì tó lè fi dì pẹ̀lú ẹ̀. èmi ò lè gbà ẹ̀yin ní sùúrù àtìgbà èmi ò lè gbà I can't take it mo ò rúrù sí wíwẹ́ nìkan ẹni ó dà ẹni tó ti mo mọ̀ pé even tájọ jẹ́ mi gan apá tí mò ń dà pé tó wà. ẹ ẹni anybody ká dọ̀bálẹ̀ fún aráàbí kankan yìí ṣé yẹn sọ pé ká má ga ni bọ̀rọ̀ wọn talks anyhow bọ́mọ kan kú àti òdà pẹ̀lú mi ó máa bá bẹ̀ ni o. mi wòye pé gbogbo ìwà tó ń wù yìí bóyá dóipò ti pẹ́ labroad ló jẹ́ kí ìwà yẹn kó sí lórí yóò jẹ́ kó kó bọ̀wọ̀ fágbà àbí kó wòye pé àwọn ni wọ́n ju òun lọ àwọn ọmọ tó bá ti pẹ́ lọ́hùn náà dẹ̀bi. kó ṣeun lẹ́nu àkọ́tọ́ máa kọ́ dòdò ibùdó àwọn ṣé wọn lo abẹ́mi ò lọ ni alọ́ba tún gbẹ̀yẹ̀ bọ̀ wálé. ẹ kí wàá ní wàhálà tó kúrọ sí kí ó yá òkè àbálà àbábẹ̀ kí ni kò tó mú bọ̀. eléyìí tí mo sọ pé inú sọlẹ yẹ kó jókòó máa sọ nídìí ọ̀rá yìí. ayọ̀ ayọ̀ ló fẹ́ di nínú. bọ̀ mo mọ̀ pé wọ́n ni lè sáré bá tó máa pè pé ah eh, ẹ̀gbọ́n náà ẹ ṣe mo ti lágbájá dẹ ṣe é dá ni mo ṣe sọ sílẹ̀ fún ẹ ní advance kó lè mèsì tó máa fún ọ. gbogbo àwọn náà làwọn pé nǹkan tó ṣe ò dáa. ṣé màá pé tó bá ṣe pé ọmọ tẹ́ pé ìjọ kàn fẹ́ fọwọ́ bà tó kàn fẹ́ júlẹ̀ olùwà pé ẹni mo kò ṣe pé bẹ́ẹ̀ náà ni ṣòwò pé ìwà ẹ náà tún dáa náà you understand bọ́ mo kàn ọmọdé yìí ah, irọ́ wọ́n dẹ̀ máa ń ọwọ́ ẹ wà ń bẹ̀. mo jẹ́ ń bá ẹ sọ̀rọ̀ látàrọ̀ ó tẹ̀ ń ignore darling mo hm? ní kó jẹ́ ká máa lọlé ó nítorí ọ̀rẹ́ mi ò lọlé wa kí ló dé báyìí náà. I've told you already mo náà ti yọ mí iṣẹ́ Túndé torí obìnrin ó yọ mí iṣẹ́ nǹkan tí màá ṣe fún un àrẹ àkọ. calm down akin calm down but kò tó tún bá ṣe iná kú díẹ̀ káàtó. ọtúnba o ọtúnba òṣìwò ni túndé lórúkọ ẹ̀gbọ́n mi ó jọra ẹ lójú gan ó rude ó wà arrogant kò kọ ọmọ ni kò lè réèyàn sọ fún èmi á dẹ̀ sọ fún eléyìí tó ṣe yìí àkọ́kọ́ náà kò ń sọ lọ́hùn òun kọ́ ló dá mi aronipin ni hmm. aronipin dẹ̀ kú òṣì bẹ́ẹ̀ ṣe wà yìí màá ríṣẹ́ mi tó dájú iṣẹ́ tí mo bá ṣe yẹn lọ bọ̀ lẹ́yìn yẹn a ṣe fún afẹnufẹ́ra bí abẹ́bẹ́. Oh, darling calm down calm down. ó oh, mọ nǹkan jẹ́ kí n gbé fún mi sìn kí n pè é kí n bá sọ̀rọ̀ bó ṣe kí n bẹ́ẹ̀ gan kí n bẹ́ẹ̀. wọ́n ṣáà lè máa wò báyìí. what's the problem? babe iṣẹ́ tí máa ń rán ẹni kò jẹ́ fún mi ah. wàá pé Túndé wàá sọ fún un pé ẹ èmi ń bẹ̀ o àbí wọ́n ń bẹ̀ o kó gba èmi padà fún kíni. i'm just thinking cause kò sọ́nà mi for now. Ah, ṣé òun rò mí pin ni ṣé òun náà wà lára wọn ni. not at all haba why not. ta ló sọ fẹ́ pé kò sọ́nà mi ẹ má rò mí pin now. ok ok ṣáàlì máa lọ lé báyìí. no i don't wanna go. ok jẹ́ ká máa lọ lé náà please. mi lọ sẹ́ à ah, mo mo mo fẹ́ mo fẹ́ mo fẹ́ yó mo fẹ́ ṣáàyò gan. no i want to drink myself to okay. stupor. let's have it your way. I will drink myself to stupor this night. Ah. Hey, Bama. Hello, uh, Makin. How are you? Um, Ṣàlàáfíà ló wà. Akin, mo máa fẹ́ rí ẹ fún kan tó wà important mà ní. No, um, clubhouse uh, clubhouse will be better no not today àárọ̀ la uh, máa wà club from uh, bí nine okay okay Mama is better. So, ti gbọ́. Hello, Ọ̀túnba. Ṣé wàá lè fi wọ́n tó ń ṣẹlẹ̀? Ọ̀rọ̀ dálé inú kan ní Why? Because mo fẹ́ uh, So what I want you to do for me okay. is pack your things, okay. go to my place and sleep over. To buy ti dollar. dọ́là between the hour of twelve to one. Àmọ́ àwọn ọ̀rọ̀ tí move. fẹ́ ká lọ. Yes. Can I ask a question? Please do why is it that each time tó bá ti me fún mi a fẹ́ hang out a outing a máa end up láti má lọ mọ ibòmíì ló máa gbé mi jà sí why. kádàrá náà nìyẹn ṣe ìṣẹ̀lẹ̀ Okay. but I need to ask you some questions. go ahead. I hope you're not on your period. You're not menstruating. Are you kidding me? Okay, I'm not. I know you're not. So that I will have let someone go to the menstrual pains. Uh-uh, come on. Come on, I'm going to cramp. oh. money the Baby, And I'm very sure you could about to pack and say, Wa mú bàtà tí ò ní já. Come on, go back to ja. Baby. Yes, baby. No, not at no. all. So, baby, just go in right now. Pack your things and we'll go to my place. Sleep over, then we'll go out tomorrow. Okay. Okay. I love you. <laughs> kí ni ìṣòro ẹ tó jẹ́ pé kò sẹ́ni tó jọ ẹ lójú why everybody ló ń rúdù sí you are so arrogant you are full of yourself. alhaji why ṣé tó gbọ́jọ́ rẹ̀ yín lẹ̀ ṣe dájọ́ síbi tó ẹ̀kẹ́jọ lọ ń sìn. look at you. ah ẹ̀yin náà mọ ohun nǹkan tó ń ṣe náà nígbà tí wọn kì í ṣe Ọlọ́run ká ẹni wọn nìyẹn Ọlọ́run àdẹ tẹ̀rọ gẹ̀. Ah, look at you look at you àti ah, ìsọ̀rọ̀ tán òtútù òtútù rú sẹ́gun ẹ̀ you are so full of yourself you are so arrogant ẹgbẹ́ ìwọ ló wà ló ń sọ̀rọ̀ sí pé tó bá kẹ́ni Ọlọ́run á tẹ̀rọ. alhaji why are you not being truthful here what you did ó wà very unspeakable he's my brother. ẹ kí kí ni ẹ̀gbọ́n ẹ̀ ń ṣe kí ni ẹ̀gbọ́n ẹ̀ ṣe. Ah. ọ̀rẹ́ ah, oh, eh, ìgbà tó gbọ́ mi torí obìnrin torí obìnrin lásán lásán ẹ̀gbọ́n mi sọ fún mi pé kémi máa lọ́ọ́ lọ mi ẹ eh, kí n kó mi ṣe àwọn sọjọ́ lọ́hùn sọ́wọ́ ni wọ́n ni. ṣé kò kò ní sọ fún yín pé kókó mi ṣẹ́hùn. Ah, bàbá mi kan ló tó àwọn ni ṣé bàbá kan yàrá kan tó àwọn ni gbogbo ọgbà tí bàbá wa lé gungun dáadáa àwọn kan náà fi rán níléèwé ni. bàbá mi yẹn kẹ gbogbo àwọn ọ̀nkù wa ọ̀nkù wa àwọn àbúrò bàbá mi bàbá mi ló tún tọ́jú àwọn náà èmi náà jábúrò tí wọn wọ̀ tẹ̀lé tọ́jú mi ọlọ́run adé ṣe. iṣẹ́ tó dé ọ̀wá gbìyànjú fún yín. èmi ò rí gbìyànjú wọn. gbogbo iṣẹ́ tó ń ṣe lẹ́yìn ibi tó ti ń rówó ọ̀làta ni kì í ṣe iṣẹ́ ẹ̀gbẹ́ náà ìtú ẹ̀ ló fi ń rówó. iṣẹ́ kọ́ ni mo ń ṣe kí ló tún fẹ́ kó ṣe. ẹ mò ń ṣiṣẹ́ fún wọn nìyà. sọ́wọ́ dìgbà tó bá pààyàn fún ẹ kó tó máa ṣe ó ń gbìyànjú fún ẹ. àánú ní ìgbéraga ó jẹ jọrọ ẹ lójú. ó jọrọ ẹ lójú gan ni you are so full of yourself. kí ló dé kí ló jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀. by the way ọmọ tí mo ní kó mú dání tó bá ń bọ̀ bí rẹ̀ sí. Oh, she is downstairs ó wá sálẹ̀ mi fẹ́ kẹ́ni kankan ló máa embarrass ọmọ lọ́mọ torí ọmọ tí mo fẹ́ fẹ́ nìyẹn. ọmọ tí wọ́n fẹ́ fẹ́ o fẹ́ ká embarrass àwọn méjèèjì ló bá yẹn. Ah, èmi ò bá ń wí o. tó bá wá fẹ́ délé tó fẹ́ délé that means àti wọlé yín a gbọ́dọ̀ máa gba invitation card. alájì mi ò bá ń wí ah, àgbàlagbà tó ń bá ọmọ kékeré jà sóbìn ni mo sọ. Eh, no problem pè é pé kó máa okay. Ah, hey ee eh, ìlú tàbúrò ẹ̀ yìí ni mo rí rí o. Hmm. Hello, baby. Hello, baby. Can you just come upstairs, okay? I should come upstairs. I love you ọkàn mi yẹ omi rẹ òrékèlè wa ọmọ dára ó dẹjọ́ àwòkọ́ àwọn ṣe ń gbọ́. dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ló ń wò. ojú ti kojú ètè di dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. ojú kojú ètè di dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ló ń wò ó abẹ́ orí bó sósì nílẹ̀ ló fi ọmọ ẹni ò lè rẹwà ká lábẹ́ fi ṣe ọmọ ẹni ò lè wọ káfí ṣe ó di dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ló ń wò ó dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ lójú rẹ̀ wá ń wò ó Show him. Show Are you stupid? so ìwọ náà pè ní Charlie Quinton Quinton tó bá tún sọ ọ̀rọ̀ kan bẹ̀ yẹn sórí jọ́ọ̀gì màá dẹ̀ mú màá fọ́ orí ẹ̀ dà is something wrong with your head ah ṣé school ti tẹ̀ lélẹ́yìí ṣé school ti tiẹ̀ ni ibi tó sọ pé òun lọ fún mi lẹ́yìn ah, bọ̀túndé o ò ṣe dáadáa o ṣé wọ́n fẹ́ sọ fún mi pé o ò mọ ni ẹ ṣé o mọ̀ ipò ọmọ bíi pé lélẹ́yìí. bíi pé ìyàwó ẹ. ẹ nà ó. bíi pé ìyàwó ẹ. alimadi. alimadi lélẹ́yìí nà ó. ẹni agbẹ́jọ́gun lẹ́rù jẹ́ ọmọ bí péré. apani èmi mọ mi ò mọ rárá. Túndé Túndé ẹ ṣe wọ́n sọ fún mi pé ìwà àti ìṣọ̀nà ọ̀rọ̀ ilẹ̀ ìwà jọ̀lọ̀ ọlọ́run bá ò jẹ́ bóyá torí pé ọlọ́run ò fẹ́ dàárín èmi àti ẹrú náà ló jẹ́ kí gbogbo ìrìn àjò yẹn rí bó ṣe rí. mo kàn ń dé pàdé ọmọdé yìí ni mo dẹ̀ pé mo ní ọmọ wa báwo ní sádùúgbò èlò ògbóni rárá in fact that particular day o embarrass me burúkú burúkú but later mo pàdé ọ̀rẹ́ ẹ̀ kan ọ̀rẹ́ yẹn ló á mo sọ̀rọ̀ mi lójú ẹ̀ bí yẹn ṣe wá bá mi nìyẹn but ok sọ pé mo ní kó wá so ọjọ́ tó fẹ́ wá yẹn àyè ò sí fún mi mo ní sẹ́mínà tí mo ń lọ mo ní láti rán rán sílẹ̀ lọ́fíìsì pé ok ẹni bá bá bọ̀ tó bá dé o ẹ bá mi gbé envelope yìí fún un ẹlẹ́kejì the same thing mo rò pé along the line tó ń wá ló wá idiot yìí eléyìí tó ṣojú bí ojú bí mo rò pé orí ẹ dàrú èmi ló ń bá sọ̀rọ̀ ló ń sẹ́ pé wọ́n ká ẹ ní ọlọ́run àtẹ rọ́ọ̀gì rọ́ọ̀gì lọ́lọ́run tẹ́ fún mi ní gbèsè ayé mi ìwọ ni kó ronú ara ẹ padà pé kó má jẹ́ pé orí ẹ nílò máa padà lọ end up sí

ṣùgbọ́n mo rí pé ọmọ téèyàn gbọ́dọ̀ sá fún ni nítorí pé ìjà tí abẹ́ bá dá sílẹ̀ láàrin ìlú láàrin ọ̀rẹ́ àbí láàrin ẹgbẹ́ ogun lálẹ́ ní tán láéláé afẹ́lẹ́mi ọ̀dẹ̀ fojú ni tó bá ṣe pẹ́lú ọ̀tọ́lọ́tọ́ ìyàwó lèmi lọ́mọdé yìí ṣé ohun tó bá ṣe nìyẹn definitely he can kill me. of course. so bí mo ṣe wá sọ pé kó fún mi láàyè ilé mi yẹn mo ti ka ẹni nìyẹn rọ́ọ̀gì mo ka ẹ̀ dan iska eh? bí iṣẹ́ wà níbi tí mo wà yìí tí n bá gbọ́ tó bá sọ ẹ̀rì tí tó lè jẹ lọ máa la orí ẹ̀ mọ́ ara ògiri in fact mi ó dà kan díẹ̀ mi wò díẹ̀ mi wò wọ́n aláìgbẹ̀kọ́ ọmọ yìí wọ́n kọ́ ẹ̀ náà nǹkan kan kò pé mẹ́ta ọmọdé pọ̀ mo lè dúpẹ́ lọ́wọ́ lọ́hùn so àṣẹ ọmọlú ẹ̀ nígbà wà lábẹ́lú ẹ̀ tó lè no no no no no no ìwọ̀n àti òpònú yìí ni kò béèrè ọwọ́ no daddy nothing happened asikoko ah, akim hmm? testify we didn't do anything akim. why we did we do anything. sir iṣẹ́ ò tí ì bá ní àjọṣepọ̀. níwájú ọlọ́run tá a gbọ́dọ̀ pè jẹ́ rírọ́ èmi àti ọtí ìṣe ń wọkọ̀ gbogbo sàgbé lẹ́yìn bàbá ti ṣe wedding la máa tó ṣe. Daddy Bo, I love him so much. Hey, shut up! Love who? Eléyìí ni wọ́n fẹ́ love. This rude boy. Eléyìí tó tó tó wà arrogant ló sọ pé you love. Wo tẹ́tí ẹ̀ dáadáa kò gbọ́. Gbọ́ nǹkan ti fẹ́ sọ. Títí tí máa fi jọ́lọ́hún ní pé mo pa láṣẹ ni mi ò dá lábàá. Mi ò fẹ́ rí ìwà àti ẹ̀pọ̀. Ah. Ìjọ ti bá kófìrì tí mo rí ìwà àti ẹ̀. Ah, màá kó ẹnu ọmọ ah, ah, bẹ́ẹ̀ ni mo sọ. àyẹ̀ ò dáa náà à ah, kò dáa náà báwo lè ṣe lè kókó tẹ̀sán yẹn ò dáa. sotiri. ẹ wọ ẹ fi mí lẹ́jọ́ ẹ fi mí lẹ́jọ́. sotiri ṣé èyí tí wọ́n sọ pé wọ́n fẹ́ fẹ́ ni this arrogant boy ni wọ́n sọ pé wọ́n fẹ́ fẹ́. ojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gẹ̀ gbogbo ẹ̀sìn a máa gbé kó ibà ni kó o lè tẹ̀lé òpó nìyẹn. and by the way ilé ìwé ni mo ń rẹ ìgbà jáde tó bá ti jáde nù mi you go to school from school to hotel from one hotel to another eh? so parí méjì wọ́n fẹ́ gbà àbí wàá gba ti school wàá tún gba ti àbí. ṣé yàrá hòtẹ́ẹ̀lì jẹ́ láti ṣé wọ́n ṣe tutorial nínú yàrá ni hòtẹ́ẹ̀lì tó tún wá lọ ó mọ bó ṣe jìnnà sí school yìí ètùnú gbogbo ètò tí wọ́n á bù nǹkan. Daddy, you didn't do anything, Daddy. You didn't do anything? Yes, Daddy. Shola! Daddy. You did not do anything. Yes, I swear, Daddy. You swear? Daddy. Why don't you thank your So gbogbo investment mi lórí ẹ̀. Bàbá ló fẹ́ kọjá oh, sí. Dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ló ń wọ̀. Ojú ti kojú pé kí ni dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ojú. Tútù hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì kí ló lọ ṣe lóòtẹ́ẹ̀lì? ṣé library ni rúùmù òtẹ́ẹ̀lì ni ọlọ́kàwé ṣọlọ́kàwé lọ́tẹ́ẹ̀lì ni ẹ́ o ti mọ bí yàrá òtẹ́ẹ̀lì ṣe rí. dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ lójú dẹ̀ wá ń wò ó sọ sí ní lẹ́nu ó buyọ̀ sí i. ń ṣe pọn láì ṣe tó dànù. òróǹro òróǹro ṣe jẹ mẹ́ràn o. òróǹro nínú ẹran ó máa wá ti wá di dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ló dá obìnrin kan náà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ó ló dá. èyí kọjá òye mi èyí kọjá ìmọ̀ mi ó yà ní lẹ́nu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ló dá. kí la ó ní gbẹ̀yìn náà kí la fẹ́ pé yìí náà ó di dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ o. dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ló dá. ẹni agbójókun lé ò jẹ́ ní àgbà ẹni àbáfọ̀rọ̀ lọ kí la ó pè náà o. apani ò lè gbà kọ́múdà kọjá lórí mi. unbelievable unbelievable ọ̀rọ̀ ilẹ̀ yìí ó di ojú ṣùnùkùn la ó fi wò obìnrin kan náà ló ṣe ń bọ̀ ojú ṣùnùkùn ojú ọ̀rọ̀ ilẹ̀ yìí wá di ibo lọ́yà. Daddy, I'm, I'm very sorry about everything tó ṣẹlẹ̀. I'm very sorry ẹ find ẹ nínú heart yín láti forgive me. Ẹ dẹ̀ mọ̀ pé mi náà kì í ṣe ọmọkọ́mọ, mi ò rí ìrìnkúrìn daddy. Ohun tó ṣẹlẹ̀ ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́ daddy. Ẹ má bínú sí mi mọ́ daddy, I'm so sorry. Eh, Àlẹ̀mọ́. Yes daddy. Sori hmm, ìwà tí mo rí pẹ̀lú ẹ yìí, tí n bá sọ pé kò yà mí lẹ́nu, mo ń purọ́ fún ẹ ni nítorí pé o jẹ́ ọ̀kan náà àwọn ọmọ mi tí mo nífẹ̀ẹ́ sí. Ìwọ náà dẹ̀ mọ̀, o mọ̀ pé mo nífẹ̀ẹ́ ẹ gidi gan. So nígbà tí mo bẹ nídìí ìwà jọ̀gànjọ̀gàn yìí, ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi. Moreover, kí lo béèrè lọ́wọ́ mi tí mi ṣe fún ẹ? Kí lo sọ pé o fẹ́ tí mi fún ẹ? ṣówó ló béèrè ni tí mi ò fún ẹ ni àbí o ti tọrọ nǹkan lọ́wọ́ mi tí mo ní mi ò ṣe èèlò ni àwọn ọ̀rẹ́ mi àdàbúrò ẹ̀ tó fẹ́ ọ̀fẹ́ ẹ́ wọ́n wá ń fún ẹ lówó owó ni mo fi tó ẹ mi ò dẹ̀ fowó jẹ́ yàrí kó wá jẹ́ pé ìwọ ni à ń bá nídìí irú wa bẹ́ẹ̀ anyway ogun èṣù ti pòfo nítorí pé inú mi dùn nígbà tó sọ pé ìwọ àti wọn ẹ̀jọ ní àjọṣepọ̀ níbo ni ìbá kọjú sí ọ̀rẹ́ mi my friend àtàbúrò ẹ̀ o Halima. yes daddy. ọkọ tó bá fẹ́ fẹ́ nìkan ni fẹ́ máa rí ẹ pẹ̀lú ẹ. Hmm? is that a promise? All right, sir. Mm. I'll work on it. I'll choose the right person. Ẹ ṣé, Daddy. I love you. I love you too, No problem. Um, tó bá ti dé ilé, mo fẹ́ kó kó bá mi ṣe nǹkan tí máa jẹ. Ṣebí you know my favorite Yeah, of course. Gbé sínú kúlà. Ẹ́ má jẹ́ òtútù, má gbé síbi tó ti máa tutù. Àbí yóò very soon dádì mi ẹ̀ ní fẹ́ wálé ẹ ti sọ bíbá ìdílé àná bí mo mọ yín dáadáa bí lẹ́kọ̀ọ́ máa wá ẹ̀ ní wálé. àlè mọ mọ ń bọ̀ nílé mọ ń bọ̀ nílé ṣùgbọ́n ṣáàpì pé kò dẹ̀ bá mi fi sínú kúlà ìdílé tí bá ṣe tán máa bọ̀. kò sí fún mi. Thank you for giving. Ah, of course. Thank you, Daddy. <laughs> you know I love you. I love you, Mom, Daddy. Uh, Thank you, sir. How are you, Mom? At all. I think I'm proud of you. That's my Thank you, sir. Orekele wa ọmọ ye, ọmọ ye, obìnrin jọ jẹ́ bá ọmọ lọ. Orekele wa, ọmọ dára ó dẹjọ́, àwòkọ́ wa, ṣe same girl. Orekele wa, ọmọ dára ó dẹjọ́, àwòkọ́ wa. She's my lady, yeah. yeah. She's my friend. Oh, if you mama, I will do anything. If you tell me, yeah, go, mama, de oh, mama, de. Any of my favorite, I like him. Any of my favorite, you're kòtò ló wẹ́líwẹ́lí ó di bọ́lá òyà. ọ̀rọ̀ ilẹ̀ yìí níbo ló máa ń já sí iná. níbo ló máa ń já sí iná. agáta lódò àlàtà lọ́lọ́ agáta lódò inú odò kan náà lèmi dọ̀ra sí o. fúra mm, fúra òwe kẹlẹ wa ọmọ dára ó tẹjọ àwòkọ sẹ́ńgà òrékèlè wa ọmọ dára ó dẹjọ́.